من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ṣùpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún alùfẹ́wà àgbà olùfẹ́wà olùṣìpẹ́wà àtìwájú wa nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́lọ́wọ́n kún ọba nábi náà tàwọn ará lera tàwọn sọ̀fábà rẹ̀ àmìtẹ́lọ́wọ́ ọba kúsànú àwọn náà kò lọ́wọ́ òbí wa àwọn alùfẹ́wà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà ثم جاءت الأدعى ولمس أسعى ولا تلكيامة ولا قرآن الكريم ولا لا إله إلا الله إلا تأفي سيدان لكني وروجوني هناني فتاوى المهمة آه، أما إدعون سي بيري سيدي فتاكيزني شريع إسلام سيدة باوى سماعة الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله مفتي ديار السعودي توفي عن ويدان قلوا بصرنا لكها لرابة قلوا بان قوانا كتاب الاعتقاد باب تنسون قا إجابو باب يقول شريع الإسلام كتنا معه يعني على الاعتقادات àwọn ìṣẹ́jọba ọ̀rọ̀ gbàgbọ́ wọ́n ní àwọn ìbàdá ìṣẹ́jọmọ́ àwọn ìjọsìn bí irun ta kí àwọn táǹgbà àti bíbẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ muamalat social affairs láàrin wasira wa àwọn adab àbí akhlaq àbí mọ́ ìgbà òdodo kíyàn ló jẹ́ tó ní sùúrù àti bíbẹ̀ lọ tí wá kan wọ́n ní hudud àbí uqubat tí ẹ bá tẹ̀ kún fi àjẹ́ ìdájọ́ fún ibi tí afẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ iná ni kùsẹ̀ nọmba 61 àbí نعم بدا صحة الدعاء قبل يونس عليه الصلاة والسلام àwọn yamma gudanwa sai ziyara bíi pé wọ́n láwọn ọmọ kábàrí anábì Yunus alayhi salatu wa salam àwọn yóò máa fi kọ́ńtù ziyara rẹ̀ ziyara kábàrí lọ́dọ̀ àwọn afọ àsúnà ó kú sọ́nà mẹ́ta wọ́n sì anábì Yunus gbogbo ziyara kábàrí àwọn ẹni rè tẹ́jẹ́ mùsùlùmí ọ̀nà mẹ́ta ló kú sí inú kíyàn lọ ìtura súnà mú àbí láti tíwájú fún ààrẹ pé èyí àwọn èèyàn ni wọ́n tẹ́lọ yìí níjọ́ kẹlẹ̀mí náà lọ báyìí ní tíwájú fún ààrẹ níbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ àlejò kò fún wa láti máa lọ́gbà kọ̀ọ̀kọ̀ káwà tó ní kúntù àníhákùn àni zuhoro kúbò fa zuhoro wa ó ní mọ̀kọ̀ fún yẹ́tẹ́lẹ̀ àti máa ti ziyara kàkàrà àmọ́ ẹni ìṣẹ̀lẹ̀ ṣe ó bí wa àwọn afáǹfà fẹ́rẹ̀ káwọn obìnrin lọ àbíkọ́ káwọn obìnrin lọ nígbà yìí tí ti bẹ̀rẹ̀ lọ́jọ́ pé àwọn obìnrin lè lọ àmọ́kọ́mọ́ ti gbogbo wà once a while bí ẹ̀kan lọ́dún ọmọ ìlà garlic àmọ́ obìnrin ọ̀gbọ́dọ̀ sí òkú lọ bẹ̀rẹ̀ ground obìnrin ọ̀gbọ́dọ̀ sí òkú lọ bẹ̀rẹ̀ ground kó bí wàá sìn wọn lọ ẹ̀ṣẹ̀ yẹn bá wù sí ara o dẹ̀nà eléyìí ọba mu àmọ́ bàbá rẹ̀ ní ọkọ rẹ̀ ní ọmọ rẹ̀ ní ó wá sí ìyára rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan eléyìí kò sábòrò ń bẹ̀ ó jẹ́ àwọn náà dẹ̀ ní pé

sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sí máa bí kú sàn táwọn ìgbà àwọn ọmọ tí mo àlẹ́bí ló kú sí máa bára di lè rí àmúfi sàn di àṣùgbòrò ìndẹ sọ́dọ̀mẹ́tì lọ òòlà ọ̀dá ní kúrò sí mùsùlùmí wòlò bọ́ wọ́n ní mẹ́sì dúró wọ́n mọ́ sí zúrù àwọn afẹ́ràn ní ẹgbẹ́ kọ̀ yẹ kí ẹ̀ dúró sí ìgbà méjì bá kọ̀ fún mọ́nà bí ọkọ̀ ìdúró ń bi bẹ̀rẹ̀ kí ẹ̀ fún ọkọ̀ fún láti rí ní láti máa sun ẹkún ni ìsáburú ń bẹ̀rẹ̀ kílùkùn lọ bí ground once a while ọmọkùnrin kí ẹ máa sọ ziyara bẹ̀rẹ̀ ground sunna ní kí ẹ lọ bẹ̀rẹ̀ lọ sí wáàzí fún ààrẹ àti kọ́ lọ sí wáàzí fáwọn òkú yẹn sí ẹ bẹ́dà náà ní ẹlẹ́kejì yẹn kí ẹ lọ bẹ̀rẹ̀ ground ti fọlá òkú yẹn tọrọ ẹni eré lòkú yẹn òlú ọlọ́wọ́ bàkẹ́ni ọwọ́ àmì fọlá àti pọ́kọ́ mọ́sà wọlá ṣéwù tó wà nù sàárè yìí ولا عقوما إلى ذلك إليه بحريا مؤمن بدعان شرك على كتاني كيان لما بسيوه بيجقرق كما يبقى ما يشجقه وما رفي يوري بورا يجعل سجوري بورا وقال بورا كيان لو بي بسعري بباري àbí yẹ ẹgbẹ́ nínú mamá mi àbí àmì ìsúnmọ́sùn lọ́rùn tánú mi ò ilé ìṣẹ́kìn ó díwà قال سوى إسلامي تقول ما صحة مكان قبر يونس على البوني أيتوان كني ساري عندي يونس بونس لتو إذا ما في سوان ها لقي أنا أفهم سوان هذه number 61 page 91 فضيلة الشيخ في عدل مكان قبر يونس عليه الصلاة والسلام قال هو فعلا في راك نيا فاوى نيبا هلا فيا ايتوان واسا نبي يونس لي سوطني دوا لي عراق عراق ولوا سوطني الجواب اليوم أما نبي الله يونس عليه الصلاة والسلام فلا يورف قبره قبره يا نبي الله يوسف عليه الصلاة يونس عامة تعريره ليس لهذا الصحة فنزل قوة عني أي باي لا الرعيون لا فيها بل جميع قبور الأنبياء لا تعرف ما على قبر مدينة عليه الصلاة والسلام فإنه معلوم في بيته في المدينة عليه الصلاة والسلام jáde gbogbo ànábì ọlọ́run ọba kò fi símọ̀ sàárè wọn àti sàárè ànábì wa Muhammad sallam tó wà nù lè rẹ̀ ní Madina ìfẹ́ ọlọ́run ọba wà kádà kọ́dọ̀ Khalil Ibrahim معروف المغارة هناك في خليل في فلسطين أكيد سعرين أداوى الظلام دي إبراهيم دوا أنه كوكو أني خليل من فلسطين تعالى نبي إبراهيم وعنبه لو فعل بيجي يوما وأما سواهما فقد بين على العلم أنها لا تولد قبورهم أما أنت في العرب يجي النبي عليه وسلم والسلام بعد علوم نبي الله إبراهيم قصتهما سعرية اللي كانوا النبي الله إبراهيم جاء أن هذا قبر فلان أو غير قبر فلان أو هو قبر فلا أصل له ولا عصية له هو البنك لين بلين ساري لبجا بلين ساري لبجا هو قلب من عده الى الوقع لا اصل له في السير في قصيك لفهم ولا صحة البحر السيدة انا كنت لا اجاسم دعوى ان قبر يونس موجود في نينوي او انه في محل معين لا اصل له ìmọ̀ kílín kú tààrí ànábì ọlọ́run Yunus ó wà ní Nainawi ní ààyè kàtún wọ́n mà ilé ìkòsí kìlọ̀ fún fàyẹ́ bá gẹ ayé olóhùn ààbà ilé ìwà ẹ̀kọ́ mà pé àwọn tó sọ bẹ́ẹ̀ kò sẹ́rì fún wa wọ́láwọ́ ó dì máa lámìlẹ́jọ́ ìbárùkù bíhì àmà tààrí rẹ̀ لم يجوز كتبكم قدامه تبرك به كما ترى ذلك بسعريره ولا دعاء كما به كما قريب لا نذكر لا كما بيجفن كما دي مسعريره ني ولا غير ذلك من انواع عباده تبقى وجود ما عباده ما يقبل اسم بسعريره كان عباده حق الله وحده وجودان كل جوفي يقولون لا يجوز الصرف شيء منه على غير اجماع المسلمين وتأكد كم يحدد مين لن يعمل لن يعلم بعد قالوا قالوا gbogbo مسلمين àgbáyé ilé ìpínlẹ̀ musulmi kan yẹ ìyàwó ilé ìrìn ìdájọ́ kíma lè ṣe bẹ̀rẹ̀gán kíma lè bẹ̀rẹ̀gán ẹwà wo àwọn èèyàn ó máa tábù sáwọn náà káàkiri alọ́dí taraba street ní jalingo pẹ̀lú sultan of Sokoto ní ẹ̀wọ̀n lè sí center kan muslim islamic center kan ní jalingo ní wọ́n kọ́ sílẹ̀ àwọn àlọ́ ló kọ́ supreme court of Sharia àwọn àkọ́lé sultan of Sokoto lájọ́ náà ọdún mẹ́ta ló ti dípẹ́ àwọn aráàlú yẹn wọ́n ń tún láì láti ọmọ ẹ̀bá sultan lọ́wọ́ ni wọ́n tún láì láti ọmọ ẹ̀bá sultan lọ́wọ́ ni wọ́n ní ẹni tí pé ní dálingo mẹ́rin abẹ́lọ fún hajj láì sí ìdọ̀dọ̀ sultan sí kókó ó dẹ̀ lọ bí sàárè ó bá rẹ̀ lọ́n pé ìṣẹ́ òfin ọ̀fọ́díò wọn ò fẹ́ hajj fáwọn ọlọ́run ṣiṣẹ́ wọ́n wá fáwọn lọ́kì wá wá sí ìlú àwọn sultan náà mọ̀ sùn lọ́wọ́ àwọn èèyàn sì wà gbé sí láì lọ́wọ́ àwọn èèyàn sì lọ́wọ́ àwọn èèyàn sì wà gbé sí láì lọ́wọ́ ìdáre fún bárì yẹn ní sùkùtù ojú mẹ́ta sí lọ bí wọ́n bí kábà yẹn ṣe ṣe kọ̀ǹgá tó kábà lẹ́yìn àtàbùlù لماذا كتاب الله كتابه وقالت إن الذين قالوا ربنا الله ثم استقاموا أنزل عليه ملائكة أن لا تخافوا ولا تعظنوا قولي ما قصي على خيران باي ni fún bari ni tí ó bari náà ń pè ní sokoto gbogbo ilé ìkọ̀ bá ṣẹlẹ̀ àmọ́ wọ́n bẹ̀rẹ̀ gómìn náà kí ibi ìjọba wà ní ọ̀gá ní wọ́n wò bọ̀ kí ni wọ́n wọ́n ní fi kìmìyàn ẹlẹ́gbẹ̀ pé àà tí ẹ fẹ́ dánwò yìí ẹ fẹ́ dánwò yìí tó bá ní bẹ̀rẹ̀ ọdún ìsọ̀nì àbí láti ẹ̀yìn bẹ̀rẹ̀ ọdún ìyìn rántí ìyá lọ ọ̀rọ̀ sultan wọ́n sọ wá pé àwọn kẹ́mẹ́rẹ́ tó kò hùn ní parẹ́ nínú ẹ̀ ni pé ó sọ fún ẹ pé kó máa ṣe kópa pẹ̀lú ní sultan ní ṣe ọmọ ọ̀fẹ́ ó dúgbà pẹ̀lú ìgbọ́nbára àsìkò lọ ọgbà ti kúgbà àwọn ọ̀bá àwọn ìyá ṣe ṣéwò Abdullah ṣéwò Muhammad Bello tí wọ́n ṣe ó pẹ̀lú àwọn kàkàlẹ̀ ṣéwò táwọn kúgbà táwọn kẹ́rin kàkàlẹ̀ kàkàlẹ̀ fún ọkọ̀ ni wọ́n ti dìsìn ó táwọn ọmọ kí wọ́n àbí ìwọ́lọ́ ọmọ kí àwọn àfáà tó di ọkọ̀ ọmọ kí ó tó mọ̀ sí fi ọlẹ́nu wàhálà wọ́n dà lẹ́nu fún fún láàrin ó bí wà nígbò tí tí wọ́n lẹ́nu kọ́lọ̀n kú sànú wa kọ́lọ̀n kú sànú wa ó yé oṣù wa ni wọ́n máa lọ sàárè ìdàgbòwí kọ́lọ̀fà sàárè ṣe ibrahim yas ọmọ ìrànlọ́rì ní nàìjíríà náà ní ìdí àfáǹdà wọ́n wá ó ti ní wọ́dí college láàrí orí máa bú yẹn nìyẹn máa rà bẹ̀rẹ̀ gbogbo eléyìí ṣẹ́rẹ̀kì ọ̀bá ìṣẹ̀rẹ̀ àmọ́ ó di yé wa ló mú ká fẹ́rẹ̀ yìí wa. náà wáṣíkì tẹ̀lé حلم بعض النساء بالحجر وغيره ما لا لعن بني ميت عوان ديانا كو حجر هذه المثال عبدالله مينا عفا لي سؤال إبيري كثيرا من تكلم بعض النساء أنه جاءه رجل فقال لها جاء رجل وقال لها وقالوا قلعوا بريما دلع يقول لكم كما بما تسبب ما قلت لله أجل الزباء ẹjọ́ ẹbí ẹran fún ọlọ́run àbí ẹbí ẹran fún hídìr àbí ẹbí sàárà pẹ̀lú ìrìkiri wọ́n sọ pé àwọn kan ẹgbẹ̀rún ìrìkiri àbí kiri kankan máa gbà wọ́n ilẹ̀ fayọ́kùbálò ààrẹ ikú mara tí ma fi bẹ́ ààrẹ òsì yìí o ààrẹ bẹ́ wà kọlù yìí ààrẹ ti ti wá ní gbogbo àgbáyé mẹ́tọ́ra ká kọ́kọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ kò lónà ààyè náà tó pé ìnàlẹ́dì ilẹ̀ ayẹ́sùgbà ọlọ́ أفيدونا عن هذا أفادكم الله نقول أنت بسيو àwọn ìyáàlì rẹ̀ àwọn ẹbí rẹ̀ ọmọ díkù àti tìlúkú ìtàlàyé fún àwọn ọlọ́run bá kó sí ìjọdá fún yí ọjọ́wàb ìdáhùn ààdà hulmun wa ma aṣùgbà omina ṣètọ́ọ̀lù orílẹ̀-èdè kápẹ́ yìí bẹ́lọ́lá bá ń gan àti tí wájú wani ya fi akalin ya ahmad sun su kuma su yasi annabi sallallahu alaihi wasallam shi ma su amadu sun zama su annabi sallallahu alaihi wasallam amma askari amma askari duka madina da kuka don ba ta fura wani a sa wa wani amadu wani ma so walon su mula la yi rana bikai thousands àwọn musulmi kú hukumar ko ciwo da ne zai kawo yalma sai ci tare ọgọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún gọ́nà labarai nígbà kàkí ní ẹ̀rọ báwọn nígbà ní tí bá ṣe obìnrin kan na Togo Togo náà máa ráyè karama obìnrin kan ní Togo nígbà tí ó ṣe accident kò rí ìkú rẹ̀ sàjọ ọmọ ẹ̀rọ yẹ́kẹ́yẹ́kẹ́ Lukman ọba pàpà ó wà ní kọ́mọ sí fúndà ọdún yẹn tí mo wá ní irọ́ mi ń pa wọ́n ní nìkan fàáyà nínú ìwọ̀n ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ó di ẹ̀yọ́ ń fà láì náà gbogbo mọ́lẹ́ bíbí sí ìsinmi àti gbójú ẹ̀ àyàká jẹ́ ájì ọ̀pá ìsinmi àti owó ẹ̀rọ sọ́rọ̀ ó di àbẹ́ ìfà gbogbo ẹ̀ wọ́n àwọn ọmọ sọ pé àtẹ́lẹ̀ abúgbọ́sẹ̀rẹ̀ sí tó ń pa ìsìlámù rí báyìí lẹ́yìn náà ẹgbẹ̀rún kan tẹ́lẹ̀ rí ìgbẹ̀kan ní ìjọba aláyàrí mùsùlùmí ما كان محمد عبد أبا عاد من رجالكم ولكن رسول الله كني وخصب النبيين في السلة أنس نبوة revolution ìsìmá ṣíkàlọ́ orí revolution gbà gàtí agbóṣe ní wọ́n kọ́ pàtàkì àti ènìyàn tí ó yàwó yàmọ́ wọn pé kí ní túnmà rẹ̀ túnmà rẹ̀ kò túnmà tó burú kò túnmà rẹ̀ ẹ̀yẹ́ ló orí gbà àbẹ́jù náà rẹ̀ gbà ìgbà amadi tìjá ní òun náà orí gbà òun rán nàbí yàkùzẹ́tẹ̀lẹ̀ ojú fò àbẹ́bà fò ها قال لي محمد البكري دون شنو بانه كذا فصل شابيه فعند الله عاد اصحابي الصلاه في كتاب المنير والله واقف صار ترى انه ترى كان بني عليه اجبوا لي كيف باقي يا مسلم يا دعودي و والله تعالى عالم نعم. كاوي هذا حلم وما اشبع من الشيطان àwọn alábáyé àti gbogbo lọ́dọ̀ ṣètò ìrẹ́ kóòlù nàbí ìsìláǹsì àbísì sọ̀rẹ́ àbísì wá pé àrúyà sọ́ọ̀lẹ̀ ha nìlọ́ aládáadáa láti dọ̀ ọlọ́wọ́ bá ní bọ̀lọ̀ kóòlù mi nà ṣètò nà àwọn aláàpẹ́ ẹjọ́ sì yàbí sí gangan lọ́dọ̀ ṣètò ni ẹ̀yìn ara àdókùn máa yẹ kúrò hó ní bá rí nǹkan tó pé kò fẹ́ àfihàn fò fò ní apá àlàáfíà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta تعوذ بالله من الشيطان ربي أعوذ بالله من الشيطان ومن شر ما يرى ثلاث مرات يقوم بأبرون توريون لا متاع قلنا لا متاع ثم ينقلب على عن جنبه آخر بين قطوان قوم بيجسوا تبسوني ويقول يقول يقول يقول يقول يقول يقول يقول قطن قبضي اجوتر فانها لا تضر لو قوم ابو دول لا جاي قديس قديس بسي لا يخبر بها احد احدا قال ما صدقك كما صلاه انك هذا رؤيا من الشيطان ديني على عدد الشيطان قد ابن السنة عليه وسلم قال لا بعد شريان قصر الجنسي تبقى بلوكو كل يا أول ما صفو يا رجع وعلى أدمراني يقول يا لجي يقول يا لجي يقول يا لجي يقول يا رسول annabi sallallahu alaihi wasallam ba ku rasu naye kuma ke amana rasul ma unzila ilayhi min rabbi ko ba ba sai kalko ne ko ka ta ko siyo ba su to ko wa ki fara kul wallahu fahat nas ko hora bu barare ya ku kuma kul wallahu fahat nas ko hora bu barare kul wallahu fahat nas ko hora bu ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko فإذا رأت امرأة أو رجل مثل هذا حلم tí obìnrin àkọ́kùnrin náà lọ bá rí irú àláì an yára anna oyodram bí i yàrí lójú orú wọ́n náà wọ́n lójú orú àwọn yóò hajjẹ́ ìdíkàtù àbí wọ́n halẹ̀mùn ní wọ́n pa òun àwọn fi mahalẹ̀ mohawus àwọn wọ́n bá ìláyè kẹtù sẹ́rù ń bá fàkúlù hàzà nínú ṣètọ́n gbogbo ilẹ̀ lọ́dọ̀ ṣètọ́n ni فعليه أن ينفت عن يساره فسقن سيقع على فياره ثم ينقل ينتفض عن يساره هذا لا هنا فوق قد سيقع على فياره كتبان لنسعه يريك بريك بريك خفيف لا ما طبيعي دي دي باي يبقى انت عملت كده يوم تاني ليه ويقول أعوذ بالله من الشيطان الرجيم من شر ما رعد رأيته ونوى باو حساد ونوى الشيطان ينيقو بين أعوذ بالله من الشيطان ومن شر ما رايت أشكتم يا برز موري ثلاث مرات لا نتاع ثم ينقلب عن جنبه آخر لين قواتا كبيرة فإنه لا تدره ولا يقبر بها احدا àbúrò ní sílẹ̀ sí pé mọ́fàmí mọ́fàmí kan níròyìn ìgbàgbọ́ halilá ìbúrátù fi ayé wọ́pù kí ní àdúrà ara nìkan bí ìbámu lánàá pé òun máa kílẹ̀ àti gan ìgbà ṣẹlẹ̀ sí òun ọlọ́run mẹ́ta wà fún aláàfin ọlọ́ba wáyé kéré ni ó ní òun sùn òun kàn rí bí òwe nígbà kan mo bá fọwọ́ gbọ̀n dá lórí bẹ́ẹ̀dì tó wà ó fọwọ́ gbọ̀n báyìí ọkùnrin gbọ́dọ̀ gbéra láti tí lọ́dà wákùtù létí láti gbà yẹn di sí òun máa sí mi pé bí ẹ̀fọn ẹ̀fọn ẹ̀fọn dín ní ìtumọ̀ àwọn tẹ̀lé tuntun orí ẹ̀kan àmọ́ sí ibi sí mi ó wá ké àsùn sínú omi nígbà tí àsùn wà tuntun yẹn sí etí mu wọ́n rí lèf nǹkan tó ń pé kí a sì kún pé dojúmọ́ yìí ó ló kọ́ ọmọ nǹkan bí mi lòwe àti lọ́tún mi ọmọ sábà máa kí sínú omi ìyá tí ó kí ojúmọ́ yẹn ó máa gba ẹ̀jẹ̀ fún ojú ẹranko àbí kò jẹ́ bí ẹ̀fún ìnira nípa kéèyàn dùn kan ìbáàdà ni láì jẹ́ pé kéèyàn sí olùgbò ẹran olùgbò ẹran múra nkúmi kò múra nkúmi àbí kúmọ̀ tuntun fáwọn yàrá kò kó ẹran jẹ nǹkan rẹ̀ àmọ́ ìbáàdà ni àwọn èèyàn á máa ti ìbáàdà ìfisí àwọn ẹbọ wọ́n bẹ máa ti gbọ́ nínú ẹ̀sìn Islam ni wọ́n ti mú sí ìtọ́sùn lọ́dún kan àwẹ́ lábẹ́ àdúrà wọ́n á ní kún ojú ẹran nínú àwọn orí wọ́n dúró àwọn kí nìkan kí wọ́n ti ẹ̀ lé wọ́n ní kó dúró ẹran wọ́n á ní tó dúró ẹran kan lè kí mu ní ara o àwọn náà láti ẹran wa ó ní a ọ̀sìn bọ́ kọ́bọ̀ jẹ́ ẹ̀dùn bí wọ́n ti wí ọ̀sìn bọ́ kọ́kọ́ ẹ̀bẹ̀ jẹ́ wọ́n lè kọ́kọ́ àwa sí náà nù òun bá ti ń dúró ẹran léyà tá a jẹ mẹ bí ẹ̀rẹ̀ ẹran tàbí ẹ̀dùn náà ìbáàdà ni kọ́ máa bá àmọ́ bíbí wọ́n lè dé nígbà wọn dùn sọ́nù níbi náà gbẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ náà gbà àwọn náà fẹ́ gbà ń bẹ̀ bìlà ẹgbẹ́ ẹlẹ́gbà rí ọ̀sẹ̀ pọ̀ ẹgbẹ́ pọ̀ jẹ́ ni wọ́n lè mú sí ìkọ̀kọ̀ wọ́n rí kẹ́rin bá ń bẹ̀ wọ́n lè bọ̀kọ̀ ni wọ́n gba ẹran aka olóòtà ọmọ ẹ̀tù bọ́nú sẹ̀ríà ó bí wà always àwọn ẹgbẹ́ òun mọ́ ẹ̀sẹ̀ nìyí bí ẹ̀yìnkà ní lọ́rọ̀ pé gídà ní dáwọn sí pé tabalọ́bí olókù lágbà sàárà àjọ fún ẹbí òkú yẹn bí ọ̀sẹ̀ ọkọ̀ bí àwọn òbí òkú náà sì sàárà àtọwà kò fò mú rárá o àkókò yẹ bí òkú fún nǹkan méjì kó tó gbèsè lọ àkókò tí àkàtà máa ti tí òkú yẹn ti máa ti kiri tí máa ti kírun ó di yẹwà alọ́mọdé àfọ̀rọ̀ ìwọ̀ ọlọ́ọ̀bà tí wọ́n kọ́ ẹni tí wọ́n wà wẹ́ẹ́ bẹ́ẹ̀ ti kò fún kọ́lọ̀ mọ́tò àbẹ̀ èyí lè bí ẹran èyí lè dúnmà kú èyí lè bẹ́ bí ẹ àmá kiri ti kó kí àkùn kó kí àwọn ó di yẹwà wallahu ta'ala alam na'am الذبح لله عبادة في أي وقت كي يدوي أنا أبي كين يدوي كان يصلب عليه بالجواز كنت قوية فإذا ذبح لله عبادة كما وصفتك بها فلا بأس إن تعرف تعبرون به أما الذبح للحدر أما كين يدوي أنا فاجر أو غيره من الأموات هذا من النوم وقوع قاعدين التقرب إليهم ní ìwọ̀n agbẹ́gbàmà àlejò wọ́n tí a bù kún lè bà dé ẹn tí ò sí ń bẹ̀ tó àgáàìd gbẹ́gbẹ́gbẹ́ súnmà bẹ́ súnmọ́ lọ́wọ́ bẹ́ súnmọ́ lọ́yìn oye wọ̀tẹ́lá bó ti máa tó àbọ̀wọ̀n wáyé ti pẹ̀lú ọmọ gbogbo ṣùgbọ́n ọlọ́ba àwọn náà zalik fa'ada min ash akbar ilé ìwà mi ẹ̀bọ́n ńlá ẹ̀mọ́bà wọn ṣe

bayan fama kowa fahimta fama wa ya kuru na agula shafa agula inda Allah kuma ba wani laiyo a wana ne a wani su kamar da wani ba sabab haili garin laye laye zuwa jima dun ka falo ni lẹ́yìn ọlọ́pàá kọ bá mú kọ́ àwọn kọ́ àtẹ yẹlé kú ní ẹyìn ọlọ́mọ sọ̀rọ̀nù ẹ̀sìn kan bẹ́ẹ̀ tó ń sára gbà promote ní ìfẹ̀sí àbíkọ́ wọn pè ní ẹgbẹ́ ìgbà fèrè ẹ̀yìn àwọn báyìí òyìnbó làwọn mọ́jú òjò ìbẹ̀rẹ̀ rẹ̀ àwọn alúkúrẹ́jà fáwọn yìí ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ ló máa lò the fact wọ́n ní wọ́n ní àwọn okùn àwọn ẹyẹ lẹ́yìn táwọn tí wọ́n ta ẹyẹ lẹ́yìn náà kí fún na olùbíbi bá gbé ẹyẹ lẹ́yìn ẹ̀jẹ̀ ẹ̀gbẹ́ wọn mú ọlọ́mọdé bá ń sọ̀rọ̀ ibu ọlọ́mọ káwọn very very careful pàápàá jùlọ àtúntà wáyé wọ́n ń ìfọ̀ aláǹdà jòkó bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi àwọn cult yẹn àwọn òòsà àwọn ìbò tí wọ́n kìbọn náà tí wọ́n kó wáyé nǹkan ìwé ìdó olówó bí àmì owó yẹn wà lọ́dọ̀ wọn jàrá so ọlọ́mọ sọ̀rọ̀ wọn ọlọ́mọ. dan dan huwa min ash-shirk gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ lóyè àbí kàmákàlá òtà ṣìdánà olùbáyé pé kú iná sọ́láàtì kú dájúdájú wọn ni tí mo ń kí wọ́n ló sọ̀kẹ́ tí tí mo ń dú wọ́n ma ṣayáyà àti tẹ̀lé ni wọ́n ma máa ti àti kúrìnlá rabbil alamin náà gbogbo ẹ̀dá ni láṣẹ̀rì kára ṣòro fún ọbẹ̀ ìdáre kan bí rìtù ẹ̀yìn ọ̀pá mílásì wọ́n àwọn wọ́n ló mọ́sùn mọ́bí dáhùn kọ́kọ́ náà wọ́n mọ́sùn lójú wọ́jú ẹ̀dẹ̀ kọ́lọ́ wa wọ́n ló sọ̀kẹ́ ní àná ìzábẹ̀ ẹ̀ ní ìgbà yìí بعدين ما جاء في بقوا هذا مسي هم ذيك شيء عادي المناسك العادي ودي شيء عادي المناسك العادي سكر فايز ودي نعم ويقول سبع الله سبحانه إنا أعطيناك الكوثر ودي ولا سلطة فوا لما محمد صلى الله فصل لربك كيرو فوانو باري ونحر دوير فلو باري كون كلامان دوير فلو كلامان دوير رسول الله صلى الله عليه وسلم لعن الله من ذبح لغير الله هذا يقول الله لعن دون كفر تبادون كفر من أي الله جميع اللعنة تقولون بيجنا ذا من رحمتي ولن بيجنا سعن ولن ولن مبوا بن سعن ولبا أغرد أم مسلم في صحيح من عدي علي رضي الله عنه إمام مسلم بعد من صحيح من عدي سيدنا علي رضي الله عنه فلا يجوز الذبح للهدر وفقني يدون فخدر الدر ولا للبدوي وفقني يدون فوق البدوي ولا للحسين ولا أبو حسين ولا لغير من الناس من النوع وائية ولا لأسنام كما يدولوا فوسع ولا للجن كما يقرب الجنو بل الذبح يكون لله وحده وقطع دوكا ولو الكلام دوكا فوق طرب بذبح يكون لله وحده سبحانه ما واي اسمه لون وضعك لون دينا لون كلاماتكم كالحدايا الذي انا لي دمته والهدايا عشان انا عد يدمته اني ضحايا ضحايا اني في انا لي طبعا قاعد بدي واحد هدايا عدايا اللي تودي مكة تبقى السياج fi kera na bi to o di wa ba ka ifrad ko ni ko ni ko ko kan te ba haj bi tan lawa ni ko fi kera ko combine haj and umra ba di bi ka to ni labbaika haj wa umra kuje ba ji gara mi ko ba fi haj ko ba mi le ko fi ifrad ba di bi ka ko labbaika hajjan hajjan ka hajjan gawazi eléyìí kò nílùú gbogbo gbàgà kò nílùú gbogbo gbàgà àwọn bá kọmbáyé kíran hajj àti umra ọlá pé ìrìn àjò kan náà ló fi kọmbáyé méjì yẹn ó dẹ̀ra ara ọ̀ kíran nù tẹ̀lá tó iná ní kò sí umra tán ó dẹ̀ra hajj ẹ̀rọ jù ẹ̀rọ fún yẹn náà àmọ́ olójú àjù olóṣèlú tó kù jù pẹ̀lú tí fòjò lọ́lọ́ pẹ̀lú ajé ayé ẹ̀bá ti parí múra wà ló tẹ́lú ilé mẹ́gbádùn yìí ẹgbẹ́ wà lé náà ni ó di eyín alápẹ́ kíra lẹ́sẹ̀ àbí ifrad ó dára ní ẹ̀rọ súnmọ́ra yìí mọ́ ẹ̀rí gan ẹ̀dùn mọ́ níwọ̀n bá ó di yà bá hasan ọlọ́wọ́ sí lọ́rùn ọlọ́wọ́ sàlùwà tó tàmátò tàmátò ó kọ̀ náà ni ìtumọ̀ tàmátò ó déwà ẹwà anú ọlọ́ọ̀bà bí sáàmì ọlọ́run pọ̀ ìwọ́ tó lọ lẹ́sẹ̀ tó pọ̀ ọlọ́sẹ̀ kíran tí gbogbo tí wà tí wọ́n sùn tó bá wà tó máa wọ ara mi káàkiri ìwọ́ tó ṣe ń tẹ́lẹ̀ tó parí ọmọ rà láàrin jọ́kùn sọ ìpọ́ wà mí Islam ti mọ̀lẹ́wẹ́ náà mọ̀ mú nǹkan lè kúrò ẹ́ àtẹ́bì lórí rẹ̀ ilé ni Abdullahi bin Abbas sálà ìfẹ́ wọn kìí rẹ̀ kí wọ́n tó lọ́dọ̀ àjò ní wọ́n ní ìlú mọ́kàn sí ní kíra lọ́dọ̀ àjò ẹni kíra ìlú náà bọ́kàn kúrò ní ìfẹ́ lọ́dọ̀ àjò kí ní Abdullahi bin Masun ni yóò kó ṣe kó àǹtẹ́ gbọ́lá aleikum hijara mi lẹ́sìmá kí ni kọ́lọ̀ ọ̀rọ̀ òjò pẹ̀lẹ́ lórí akúlù kálà Rasulullahi àti kúlù kọ́tù kúlù kálà Abubakar wa Umar ìlú sọ pé ànábì wípé àwọn sọ pé àbúkàrà wí wò ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ àbúkàrà bọ́ọ̀ ọmọ sọ́ọ̀ mi kò kú kẹ́rọ̀ bí àbúkàrà ti tó ọ̀rọ̀ rẹ̀ ìjà ni ọmọ kìí ọmọ bí ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ wọn ẹ̀rọ dànù ni ó di wa nígbà tí ànábì sẹ́lá mi àwọn èèyàn á dáhà rẹ̀ pé ọ̀rẹ́ kí ó gbé nínú wáyé sí náà ọ̀sáàmà ọmọ 18 years ọdún olùdí ògbò yẹn àwọn akọ̀rọ̀ gbogbo àwọn ọmọ ògbó wà nù súpà rẹ̀ tí wọ́n wà lórí kókó ayọ́ fi jọ sí súpà wọ́n ti lọ káàmpù súdà wọ́n wà ń bẹ̀ ní àní ìsìláì bá padà sílé yọ́ kí lójọ́ kìí síta ní àbákàtà tó wọ́n kálukú wọ àwọn tó ń lọ sórí ogun mọ́ lọ mọ́ àti ọmọ this is the first campaign káàdọ̀ lẹ́yìn ikú àdìmísẹ́lẹ̀ àwọn ẹ̀kọ́ wọ́n di fìtì wọ́n di fìtì wa àwọn èèyàn mọ̀ akọlù wa ẹ̀ka wa an experienced soldier bí Khalid bin Walid bí ọmọ ìdá láàbí nàìjíríà bí Khalid bin Abi Waqqas àwọn tó ń ní ẹ̀sẹ̀ gba ogun wọ́n ló di ogun ìlọ ní Umar wọlé súnmọ́ Abubakar Siddiq wọlé fún súnmọ́ Abubakar Siddiq agata wọn yóò bá sọ pé àgbàlódé kí ní àgbàlódé àwọn tí máa ló àga ẹ̀rọ àwọn pàṣẹ ju èkó sí ìdàbọ̀ wà lórí ẹ̀ ó wà lórí àga ẹ̀rọ bá rí àbúrò tí ń bọ̀ wá. ah dọ̀kítà mọ́tà yáàdì dọ̀kítà ń kílọ̀ sílẹ̀ wọn ní àwọn jẹ̀mọ́ ni wọ́n ń wá àwọn jẹ̀mọ́ ni wọ́n ń wá àwọn ah, fúkìnì ó sì wà bó ti wà yẹn náà dọ̀kítà wọ́n wá ní fúkìnì wọn ni wọ́n mú mọ̀nà wá pé ah gbogbo bí káàkiri ní ìgbésí wákàlẹ̀ omi ìjọba àgbẹ̀gbà ni mi yọ mọ́lá bí kìí tàbí kí ló máa rẹ̀ bọ́ra sàn kí yàrá jọlá ìgbà ọmọ mọ́lá rẹ̀ fún mi yọ mọ́lá bí kọ́m jáde every matter is not a consultation not because of Allah's will what is the problem gbogbo ọ̀rọ̀ láti lọ́gbẹ́ ẹja ronú sí àti àbẹ́mẹ́sì kí sọ̀rọ̀ ọlọ́run kẹfọ́ àmì ìfìlà ìfẹ́ bí yẹ̀yàn ìwà láyà láyà ẹwà ní ọ̀tọ́mà kiri àti ìgbà nígbà kọ́kọ̀rọ̀ fún méjì ní ọba ẹran títí náà ọ̀tọ́mà láti ẹmú inú wọn fún náà tí wọ́n fún mọ́ra ní mo fẹ́ bẹ̀rẹ̀ kan ní ìdíkí mo gbà ìlọ lẹ́yìn lọ ní kí mo wà lẹ́yìn tí mi ò lè sí láì rí mọ̀ ní ìdúró tí kò ní lé ṣe kí ara ẹni aláìrí mọ́ náà ní ó mọ̀ náà ló ní mọ̀ náà wọ́n lè gbà fún mi kí mo gbé tì mí lé ọmọ fún mi mọ́ra wà ní ìtúbẹ̀ kí náà sá máa wá lórí ẹ̀sìn kí náà bọ́kàrà sí dé ìgbésẹ̀ ẹ̀rìn tẹ̀lé kò fúra ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tí wọ́n á rìn bíi one kilo tó fúra sẹ́yìn Madina kàlíkì náà bínú wọ́n kàn mí sí ẹ̀yìn ní àà nínú ọgbà mi ìdí mi náà ti bá yẹn lọ sójú ogun mi gbogbo pé ní ẹni tí eruku bá dákìlá lójú ogun iná jẹ́ àndámà òní débẹ̀ bí fi iná jẹ́ àndámà òní débẹ̀ ara yìí mo fẹ́ kí eruku ojú ogun náà dúdú náà zàrin wọ́n lè lọ láàrin àánú ọlọ́ọ̀bà láàrin 40 days nínú ọ̀sán ìjẹ́ ìwé ogun ló ti kọ̀rọ̀ wáyé kí lọ náà fi jábẹ́ àwọn kìkìrẹ́ àgbà ah! àwọn mùsùlùmí yẹn wọ́n lé o wọ́n nígbà tí ga wọn kú ọmọ yìí kéré ní ní kúlùbí wọ́n yẹ kí ilé àlùfíì lè fi parí ogun ti dẹ́rí ah ẹgbẹ́ pọ̀lù wọn ọlọ́run fi dẹ́rù àwọn àwọn kẹfẹ́rí mi ó fi sáà dàbí àwọn kẹfẹ́rí nàìjíríà náà sáwà náà lọ́ba ọlọ́ ọlọ́run kẹrì mi. mechanic ni wọ́n rọ́bì wọ́n sì dùn duk da wuya na wani wa rabbi ka ba mun ji how sweet in fact yo ẹni kan tó fún ọ wọn ń sáwọn ìlú náà pé mo fi kábà búra àti ìgbà náà wọn ń lọ sí àìsí kábà búra wọn fún ọdún tó fi kábà búra yóò máa bu ibi yóò tó gbàgbọ́ ọdún tó fi kábà búra ilé ọlọ́ọ̀bà ní ọmọ tó fi búra ọmọ ẹ̀ ọdún yẹn àwọn sọ́ọ̀bà wọn àbí bá mo fi kábà búra lọ́wọ́ báyìí mo ní kí wọ́n náà wọn ni wọn kò rábì kábà mo ní à wọ́n ọmọsí ọlọ́ọ̀bá kó sàánù wa máa fọ́nà jí tàbí swiss yẹn nígbà mọ̀ fún aláàjì mú kọ́ fún méjì aláàjì wò tó jí àti àwọn ìlú ayọ́ kò mọ̀ fún wọn ọlọ́ọ̀ kó sàánù wa àwọn ọ̀rọ̀ ọlọ́ọ̀bá kí ẹ̀ sábà sọ gbogbo yẹn bọ́lọ̀ gbogbo kalẹ̀ alọ́bí ìyàwó kan àwọn alákọ̀wé bí àwọn bí kọmíṣánná kan ní ìró àbàbá yẹn ní Ìlọrin bàbá tí ni tí à ń ti mọ ẹ̀rọ lẹ́kọ̀ọ́ bá bíkílì bíkílì kan náà òun ní gbéyàwó so wọ́n á ní kí n ti wá àdí mẹ́ wọ́n á ti wá àdí yẹn wọ́n á nínú ṣẹ̀ríà Islam kò nídìí kíyàwó ìmọ̀ àjò kan pé sáárà tó mustapha o ó kọ bàbá rẹ̀ náà ni ó máa jẹ́ ẹni wá mú mi lọ́wọ́ sọ pé ooo kí lamiru ti gbogbo àwọn ilé òní understand di lamiru ti sọ yìí bàbá ìyàwó yẹn òun wà nulé wọn á gbọ́ rẹ̀ gbogbo wa àti ẹ̀kọ́ wa ti fóun tọrọ yẹn gbogbo wa ni pé ah, rice ọ̀yọ́ bó ṣe bó ṣe bó ẹ̀kọ́ yìí nìyẹn àwọn ọmọ ọkọ̀ ẹ̀kọ́ pàgbé wa àwọn ẹ̀kọ́ mọ̀ ti wálé ọkọ̀ wọn ṣe mi ẹyẹ yìí ẹjọ́ tó kí mi lọ bí ní tí wọ́n ti wọ́n wáyé owó ọ̀rọ̀ ẹkọ̀ láìkẹ́ kí ọ̀rọ̀ yóò lè yá wọn jábátọ̀rọ̀ yìí àkúrò ẹ̀ gẹ̀lú ìṣẹ́lá àbáyìn tí àwọn alákọ̀wé mi gan àwọn gómìnà rẹ̀ jókọ̀ ọba wọn ẹ̀rí abájọ táwọn yìí bàbá wọn bá jẹ́ ìyẹn ńlá ọmọ awólọ́wọ̀ kọ́ ni ìrìn ti mọ awólọ́wọ̀ yẹn ó sá jẹ́ ó jẹ́ ọkọ̀ ọkọ̀ rẹ̀ wọ́n sọ pé ó ní awólọ́wọ̀ ní awólọ́wọ̀ ìpínlẹ̀ ìtàwó lọ́lọ́wọ́ ó ní wà tí è máa jẹ́ ọba rẹ̀ ìgbàjò fólì dáúdà kágáàlì magana náà tọ̀ tí a níbi islam ọmọ rẹ̀ sáàtìmà bíkẹ̀rọ̀ fún ìbí trout aisha olólọ́kọ̀ tó dáa jùlọ láyé jẹ́ aisha muhammad aisha bíkẹ̀rọ̀ lọ́kọ̀ sí bíkọ́ bíkẹ̀ sí bíkẹ̀ ó ní yé gbogbo yìí nìkan fún báwọn ọmọ láàbùrú mẹ́ láàbùrú mẹ́ ọlọ́run bó dáfẹ́rẹ́ yìí wa ẹ̀rọ sí ìjẹ́ wíhùn àwọn ojú sí ìdíkùn múlá gan ó ti dé ìwọ̀lú nínú bí i kí ẹ̀ sí ìdíkùn múlá <laughs> oye ẹwà ní fọ́lájí lẹ́nu ẹgbẹ́ ah, bàbá yọ̀ láwọn a ti fún alájí tó wà lẹ́jọ́ rẹ̀ ní <laughs> ọlọ́run kó sáà bọ̀ wá náà kí làwọn ìlọ náà أما الحجر أما تاريخ حجر البدوي أتي بدوي أو حسين أما الحجر أتي حجر أو بدوي أتي بدوي أفكر جبايا شو عمد بدوي شو لك لونا ودي كده شو قدبو ينجا إذا جون جون جون ما الله دورني أو حسين أبي حسين أو موسى عبد موسى أو ابن عربي أبي ابن عربي أو الشيخ عبد القادر الشيخ عبد القادري أو فلان لم فقل أو لا لا يجوز ذبح لهم أصلا ذلك تقول ذلك يدوك فما أصلا شربوا بهم إليهم بذباحه بقينا دونك يسموها يشفعوا له كل ما سبقنيها قل يشفعوا ولا ولا دقاء قل هذا من الشرك يقول بعد فل في كتموه ماله يشفوا يشفوا ولا دقاء ما نبقى بعدهم كل هؤلاء وكل كل هذا من الشرك الأكبر وعياذ بالله ودولي بولان كلهم دابوا وامه بالظل الأسنان كلهم عنده انكفوا وصع وجينا قدنوا وكواكب ما يروا كله فكله شرك أكبر بولان فيجب حذر من هذا وأشبائه ولكن صلاة لي بالباء ويجب التواصي بترك ذلك كما فواز دنيا يسلب ليه له في كما تنسلف والخضاب يكون لله وحده سبحانه وتعالى باني دونك صلى صلاة باني كنزوني نظم جلاء وكذا جلاء وكذا الدعاء وكذا القرابين وتنين حان ابي عبد وكذا الدعاء بي وكذا مطاف رأيه وعما بناف هذا ابو طاهر صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله Thank الله ìlànà ìjọpọ̀ ọ̀pẹ́ kókó lókọ̀ wọ́n á ní òun lálà àtò lálà ìjọba wọn wọ́n á sọ pé kí wọ́n tún títà mọ́tà títà mọ́tà tuntun ìkàrà àwọn bá yà ìlú bá bí lórí bàbá òun lálà ọ̀fẹ́ gbogbo lọ́wọ́ á ní lálà ọ̀fẹ́ bàbá àwọn pé ọdún gbogbo lọ́wọ́ ní gbogbo káàdì àrùn ibẹ̀ ìlẹ̀ alẹ̀ máa ní máa tó má jẹ́ àìsẹ̀ ní ilé tí àwọ̀ ìgbà ìgbà ní káàdì ìgbà ìgbà láti tó lé ní pé ní ẹgbẹ́ tó ti àhà ẹ̀rọ tó ti àdé bọ̀dẹ̀ ẹ̀rọ àdé ara òfin mọ́ ẹ̀kọ́ ní النبي محمد صلى الله عليه وسلم إني انقطع الوعي إلا إلا البشرات انقطع الوعي إلا البشرات إني وعي تقاط أمام ما لا ورودنا إني وما بشرات يا رسول الله كوني بشرات إني الرؤيا الصادقه أو على لا ده إيش بلا ذلك àmá ìsìsí àmà àwọn èèyàn sí ni pé ọkùnrin ìgbèrà ọkùnrin ní ọ̀nà àbúrú wọ́n ìgbàláyì ilẹ̀ ọmọlébọ̀nù òdì kìtìsí àti àbẹ́kọ̀rù kìtìrí àlá àti ẹni òdì ní wọ́n wọ́n kìtìrí wá ní kó ṣe nǹkan dáadáa ní kò sábúrú kò wọ́n ṣe òdì ní àpò síkà náà ní fúlùkù lóòtọ́ rẹ̀ dáàmà láyé kó wọ́n lálàá gan-an ìpàdé ó di ọ̀. yóò wọlé yóò rà bọ̀ fún ọmọ ìṣọ́ náà wà. ó kéré lára tó tó kájú bàbá yẹn lè láyé nígbà yẹn ni wọ́n yóò tó tó tó rà nílẹ̀. mo lè mo lè jẹ́ pé wà lọ́kàn ẹ̀kọ́ àti láyé ọkùnrin yìí wọ́n á fi ara là bẹ́ẹ̀ ni àwọn alámbẹ tó máa ta bàbá àkàtọ̀ fún mi pé òun ní pọ́blẹ́mù kanjọ́ kan ọ̀rọ̀ rẹ̀ kẹtílẹ́tíná wọ́n máa fún ara tó kọ́ ọmọ rẹ̀ kí wọ́n máa fi ní kárikó sùn wọ́n kọ́ láàrin pé ah jíjẹ láàmú ẹsẹ̀ báyìí sí báyìí sí báyìí títí náà láàmú ẹsẹ̀ báyìí sí báyìí sí báyìí bẹ́ẹ̀ sí lójú ọ̀hún bẹ́ẹ̀ sí ìgbà tó sórí kú ṣeun bọ́ọ̀rọ̀ yẹ ọ̀rẹ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ ti kú màrú ya sọ́ọ̀dì kan àwọn aláàgbòdo nìyẹn ó ti wà ọlọ́ àmì wọ́n á ní kí wọ́n máa bù ṣọ́ra lọ́mìnì wọ́n á ní aládọ́dà yẹn tí a bá dá wáhàyè sínú 70 wọ́n lọ wá sẹ́mìtì ni òjìṣẹ́ tó ẹlẹ́dì tó wà nù àlámì tó dá òjì ẹlẹ́dì tó wà mẹ́wọ́ láàrú tó ara rẹ̀ náà wọ́n á rí kún sẹ́lá ń bẹ̀rẹ̀. Ọlọ́run bẹ̀ ka Kùrán ìbádà ni, ìdúrà ìbádà ìsàrà ìbádà gbogbo náà ṣe ìbádà wọn ti láti lè kí ìtawọ́sùn ìlọ́lọ́ọ̀bá ó di Qur'an ìbádà ni ìsàdúwà ìbádà ni ìgbéra ìbádà ni èsì ìsàrà ìbádà ni ó di yé wa bó ṣe rí nìyí. wọ́n ní ẹ̀rọ wọn ní ìjọba lágbára yìí owó tó wá ìlú ni kúrò fún un ọ̀nà àwọn oníkìlì kan gbèdà láwọn tàbí ìlú níjà láwọn ẹ̀hán ó ti wá àwọn ìlú gẹ́gẹ́ àkọsí ìgbà níjà láwọn. ara ẹni tó bá yàn sí dáadáa lẹ́rẹ́ fún wa fún wa máa pẹ́ káàdì àwọn ìjáde tó wà fún ẹ̀ ó ní ìwádìí ahun ni ahun fún gan láwọn kéde láwọn ni ó sọ rẹ́bí jò ní wọ́n rí rẹ́bí jò ní kí mọ́sọ̀ fọmọ ọ̀jẹ̀ kan náà ni wọ́n ọ̀rẹ́ ìmọ̀ wọ́n ti ń tó ní mùsùlùmọ́ ti ní à lọ bí ayé rẹ̀ ní ayé lọ ọlọ́wọ́ lè ahun ní kéde aláhun ni ó di wà àwọn ọ̀sùn pé ìró wà ní ìró wà ní ọ̀rá ìtàláhun ọ̀rá ọ̀rá ìtàláhun kọ̀ǹsílẹ̀ ìmọ̀ràn kan ló tẹ̀lé nípa èèyàn ní orí ní tọ́lẹ̀. Naam. Owó méjì ó lè di two thousand. Naam. Ó lè di two thousand. Naam. Naam. Èèyàn ní ó ní ó ní pọ́blẹ́mù two thousand. Ó wá jáde. Ọdún. Ó jáde. All right. Ní wọ́n lọ, kí láti lọ wá owó yẹn ìgbà tí ó lù ọkàn ìwà náà bẹ̀rẹ̀ wà lọ́wọ́ àwọn tààrà wọn kan ní má ti lọ ọkàn kiri wọn tààrà wọn. báyà ní bẹ́ẹ̀ ni. àwọn èèyàn wá pín méjì àwọn èèyàn ní ọlọ́run kù àwọn èèyàn ní lò ọ̀rẹ́ kò fi lò nítorí àlẹ́ ìjọba ní pé kí n bá ọdún bẹ̀rẹ̀ lọ ìrọ̀bọ̀rọ̀ lówó àti tí n bá ọdún bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ní ọlọ́run fún ọ̀nà jàre ojú ọ̀nà káfẹ́fì lọ tẹ́fẹ́ máa tí báyìí nìsí ààyè kanu àmọ́ ojú ọ̀nà alẹ́bí sílẹ̀ lọ́jọ́ kan ó bá rí jẹ́ bùdù ó bá ní kí èyí bá ti mọ̀ ń kọ́ ẹ̀kọ́ bíbí jẹ́ sára ìbá sì jẹ́ alẹ́bí òfin lọ ni ojú ọ̀rọ̀ owó kéèyàn mú láti mú ọ̀rọ̀ lè fún wọn ní sẹ́ńtà tí wọ́n ti máa lọ́sẹ̀ fún sẹ́ńtà ni mọ́tà nìkan láì gbé owó rẹ̀ òdì àmá gbogbo ibi tí wọ́n ti owó rẹ̀ èyẹ máa bá kú díẹ̀ fi lọ ní ìdí fi lọ láti gbá pé àṣírí ni ẹ̀ yóò dùn kalẹ̀ nù òdì ètò ọlọ́run ló fún mi nígbà máa ọlọ́run ló fún mi wọ́n láwùjọ aláwọ̀ sànà à w h n àrẹ́kùnrin s a l á ǹ d ì Kí ni ọdún dára ní ọ̀rẹ́ báyìí? àwọn kàtàkì tí wà ní mẹ́tẹ̀mẹ́ta tó kò tẹ̀lé ọdún tó ń kárí tó ń kárí lóṣù méjì àti ìtọ́jú àgbà mẹ́ta tí lẹ́tọ̀ lẹ́tà ní ìlú sáré lẹ́tà mẹ́ta. àwọn àwọn àti rẹ̀sọ̀n àti rẹ̀sọ̀n ẹ̀fọ́ láti lọ́dún tó ń kárí. a sọ pé kàkiri ìdáráka kò tó burú mẹ́ mẹ́ta kò wá kẹ́kẹ́ kò wá fòun gbogbo iṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bẹ ní sùúrù wípé kọ̀ọ̀kan máa dáhùn náà ọlọ́ọ̀ fọ́ sùúrù gbogbo iṣẹ́ rẹ̀ èyí máa fi tẹ̀wá sùúrù ọlọ́ọ̀bá rẹ̀ lẹ́yìn náà ìṣọ̀gbọ́n mẹ́ta mẹ́ta kò sábà lóyún ẹ̀ tí wọ́n á níbi gbẹmọ sí nǹkan ní mẹ́ta mẹ́ta kí nǹkan mẹ́ta máa nífẹ̀ẹ́ nǹkan mẹ́ta mẹ́ta ó di wa kò sábà lóyún bẹ̀ lẹ́yìn náà ìṣọ̀gbọ́n mẹ́ta kọ̀ọ̀rọ̀ bí àwọn ọ̀nà kíkà kúrò ọ̀la mẹ́ta mẹ́ta yẹn ìfẹ́ máa mú ní bóòlù yẹn ní ọ̀gbàmù kò sábà lóyún bẹ̀ kúrò ọ̀la kàfi tọ̀wọ́ sùn lọ́lọ́ ọlọ́run ni yíyá yọ̀ lọ́dọ́kọ̀ lọ́wọ́ ọ̀sọ́gbù ilé yìí wọ́sílà jáhìlú fi kiri làálẹ̀ kò tó gbòòrò ó di yé ìrìn ní oníkọ̀ọ́ àgbà wọ́sí ni ọlọ́ọ̀bí àbùkátà ó di yé àfà mi òbí tọ́lá máa ẹ̀ka ìzákàbẹ́tẹ̀bẹ́tà fún ó di yé ọlọ́ọ̀ kàlẹ́sì fún wa سبحانك اللهم وبحمدك ولا إله إلا أنت نستغفرك وأتوب إليك